بسم الله الرحمن الرحيم حمدا لك يا ربنا وثناء عليك يا إلهنا وتوكلنا كله عليك يا معبودنا شاهدين بأن لا إله إلا الله حقا شاهدين بأن لا إله إلا أنت حقا وأن محمدا رسولك لك عبد شهادة تنفي قائلها من عذاب النار يوم التغابن أيها المسلمون إن كلمة الإخلاص المتتابعة عليها الخطب المتنوعة سابقا يجب علينا الاستيفاء بشروطها التي ما زلنا حول الكلام عليها وخطبة اليوم تدور حول الشرط الثالث ألا وهو الإخلاص شرع الله عز وجل الإسلام مبنيا على الإخلاص فالمسلم مخلص في عمله كله إخلاصا منافيا للشرك والنفاق والرياء والسمعة الإخلاص ركن ركين للإسلام وهو تصفية العمل بصالح النية عن جميع شوائب الشرك والأنداد قال الله جل وعلا آمرا أعبد العباد على وجه أرض قاطبة نبينا محمدا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص وقال سبحانه وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وقال تعالى قل الله أعبد مخلصا له الدين عباد الله إن شأن الإخلاص عظيم يجب المحافظة والحفاظ به في كل أمر سواء كان دنيويا أم دينيا قال تعالى إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما فجعل الله تعالى شرط قولهم مع المؤمنين أن يخلصوا دينهم لله فمن قالها ظاهرا ولم يكن مخلصا فليس فليس هو مع المؤمنين بل هو مع المنافقين الذين هم في درك الأسفل من النار فالله عز وجل نسأله أن ينور قلوبنا بنور القرآن ويجعل أعمالنا كلها خالصة لوجه الكريم أنا أقف ولو أبا àti ẹ̀yìn fún ọlọ́run ọba wa ọba tá à gbogbo ọba ọba taa gbọdọ̀ mọ́sìn sísìn rẹ̀ ìjọsìn ni ẹ̀yọ́nú ni ìmọ́sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀sìn ní jẹ́ ọmọ ẹ̀dá tí gbogbo ìtí ìgbáralé nǹkan wa ajúlẹ̀ fọ́lọ́run ọba ọba tá ń jọ́sìn fún gbogbo ìgbà tá ń jẹ́rí pé kò sí ọba kan lótìtọ́ lódodo tó yẹ ajọ́sìn fún tó ju Allahu lọ ní ìjẹ́rí táàfin ilẹ̀kún ṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ẹrúsìn ọlọ́run lóòtọ́ ni àyànfẹ́ ọlọ́run ọba ni ẹ̀ntọ́lọ̀ fún fẹ́ràn jùlọ ẹ̀dá ni

ó di ọ̀ràn yẹn ká mú gbogbo àwọn mọ́jẹ̀mú rẹ̀ ṣẹ àwọn mọ́jẹ̀mú wọ̀nyí ayé mọ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹfà náà ni àlàyé mọ́ wá lórí rẹ̀ lénìí kí ni mọ́jẹ̀mú náà onímọ́jẹ̀mú ká ṣe nǹkan torí ọlọ́run ta'ala ọba tọ́lá rẹ̀ ga ó gbé ìsìláàmù kalẹ̀ lófin ẹ̀sìn tó ma ń lórí tí ń jẹ́ ìkláà ìtàpọ̀mọ́ sẹ́fọ́lọ́hùn mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ jẹ́ tí ó jẹ́ tí ó ma pàpọ̀mọ́ sẹ́fọ́lọ́hùn ní gbogbo àlámàrí rẹ̀ ní ìtàpọ̀mọ́ sẹ́ tí ó mú jìnà sẹ́bọ tí ó mú jìnà síwà nífàk èyí tààmà síwà mẹ́nẹ́sì wa ìsàfọ̀mọ́ sẹ́fọ́lọ́run tí ó mú jìnà sí káyé ó gbọ́ mi àbí ṣe rí ni tó ní gbogbo iṣẹ́ ìbádà tẹ́dà bá ń ṣe láyé tí má fi ń ràn kan orí kan núrí ayé lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn àbí fi ń wá ìfẹ́ àwọn èèyàn sọ́dọ̀ ara rẹ̀ àbí tẹ́rí tí ń ṣe yìí tí fi ń retí àdápadà rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ kò ní ìkhlás nínú ìjọsìn rẹ̀ èyí pé ní kíláàsì yìí ìtàfọmọ́sẹ́fọ́lọ̀ yìí ó jẹ́ orígun pàtàkì tó lágbára fún Islam òun náà ni kásàfọ̀mọ́ iṣẹ́ wa pẹ̀lú àníyàn dáadáa kó lára gbogbo ohun tó bá lè bàṣẹ́ jẹ́ nínú tí ń jẹ́bọ àbí ìwà nǹkan kan ní ìlórogún pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹni tí fi ń ga jù nínú ẹ̀dá èèyàn lórí ilẹ̀ láyé náà ló ń ṣe ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀dá tó ní wọlé ayé kó sin lọ́wọ́n ọba tó kódà gbogbo àwọn tí kí ń wọlé ayé sáájú àná Muhammad sallallahu alayhi wa sallam nínú èèyàn ni àbílájẹ̀nú nínú àwọn ànábì ọlọ́run nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run bọ̀ òròyìn ẹ̀dá kan tó sì ń tó dógóńgó tó tó rù tó ṣe ńlá Muhammad alayhi salatu wa salam tó sì fọ́nà ọba subhanahu wa ta'ala tó ń ti bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ń pa láṣẹ ọlọ́ọ̀ ní fa'budu llaha mukhlisan lahu ddin ọlọ́ọ̀ ń dojú ọ̀rọ̀ kaná Muhammad sallallahu alayhi wa sallam fa'budu llaha mukhlisan lahu ddin sí nǹkan méjì ni Allah subhanahu wa ta'ala kó papọ̀ nínú gbólóhùn yìí Muhammad sallallahu alaihi wasallam máa ń sin ọlọ́run kí wá ti tókò sí látẹ́ mukhlisan lahu din sàfọ̀mọ́ rẹ̀ fọ́lọ́wọ́n bá wa ta'ala fi ìjọsìn rẹ̀ wó orí ayé lọ́dọ̀

tí ò ní ká pé orí mi nú tí ò ní ti gbọ́ mi nú ẹ̀sìn tá a bá ti tó ní tọ́lọ́wọ́n bá nìkan lọ́wọ́n bá ó kíyàn káàbọ̀ lé lórí ala lillahi dinul khalis ń já sí pé ẹ̀sìn lè pọ̀ lórí ilẹ̀ kìtìkìtì ọ̀nà ìjọsìn lè pọ̀ lórí láàrin àwùjọ mùsùlùmí nìkan ṣoṣo ká má sọ àwọn míì tó kù dáwọn náà sí lọ́hùn sọ́pá wọn sí lọ́hùn lórí rẹ̀ oríṣiríṣi ọ̀nà ni ṣẹ̀tọ́run ti làkalẹ̀ fáwọn èèyàn láti máa fi jọ́sùn fọ́nà ọba nú ẹ̀sìn àmì èyí tó bá jọ tọlọ́hùn lọ́lọ́hùn ó gbà ọ́ èyí tí ò bá jọ tọlọ́hùn nínú òun kíkí tí ò jọ tọlọ́hùn nínú ìnáwó nára tẹ́sìn tí ò jọ tọlọ́hùn nínú àwẹ̀ gbígbà tí èèyàn ò téèyàn ò ṣe láti mú ìtíjókùn ọlọ́wọ́ bá ṣe nínú mọ̀lẹ́bí ọlọ́bọ̀ nígbà ọ̀ láyé mi Allah subhanahu wa ta'ala ó ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-din hunafa gbogbo àwọn ẹ̀dá láyé títí ń tẹ̀mí lókè pẹ̀láyé kò sí nǹkan kan tá a rán àwọn òjíṣẹ́ wọn tí wọn láti máa rí ní gbogbo ayé nù Qur'an tí Allah subhanahu wa bó bá ti ń sàlàyé tí ń jẹ́ ìbádà fi ìkìláàpù jí torí pé kò sí nǹkan tí ń jẹ́ tàbí ẹ̀sìn yẹn ọ̀nà ọba tó lẹ́sìn lọ ìran lárúbáwá kó ní Islam ìran Yorùbá kọ́lé ní súnà náà sallallahu alayhi ìran kọ́ ara rẹ̀ ló ní tí ìmọ̀ wá fẹ́ kí Allah subhanahu wa ta'ala ó gba ẹ̀sìn yẹn lọ́wọ́ èèyàn ó dọ̀rọ̀ yẹn kí èèyàn ṣe fún kó ní ẹ̀ ẹ̀sìn lọ́ọ̀ torí àná Muhammad sallallahu alaihi wasallam torí pé òun kọ́ ló ní ẹ̀sìn ọlọ́run fẹ́ sìn fún wa ni sí wa ni bẹ́ẹ̀ náà ni bó ti kéèyàn jẹ́ àfáà yóò yà á máa pa àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́ọ̀bá tó ní ẹ̀sìn ni kò sí àfá àkàtẹnu rẹ̀ ó wà dùn títí tí ó máa fi ìmọ̀ tí ó fi kó àwọn èèyàn sínú ìfẹ́ mọ̀lẹ́bí tó ń wà àbí sínú ìfẹ́ ìlú tí wọ́n ti bí là àbí sínú ìfẹ́ orílẹ̀-èdè tí wọ́n ti gbé bí là ṣùgbọ́n yóò máa pa àwọn èèyàn látẹ láti gbé ìfẹ́ ọlọ́ọ̀bá tó ní ẹ̀sìn yẹn tẹ́lẹ̀ àwọn èèyàn torí pé ìfẹ́ kéèyàn gbé fún ọlọ́ọ̀bá tó ní ẹ̀sìn náà ni ìfẹ́ tó lè mú yẹn wà jẹ́nà so tẹ́yẹ bá tẹ̀ wọ́n ń fẹ́ràn ìlú kan àbẹ́yẹn ń fẹ́ràn àfáà kan àbẹ́yẹn ń fẹ́ràn àdúgbò kan àbẹ́yẹn ń fẹ́ràn orílẹ̀-èdè kan yóò yà á já sí pé torí ọ̀rọ̀ ọlọ́run táwọn kan nù gbé dání ìfẹ́ lọ́run yẹn lèèyàn fi kọ́ wọn sí wọn náà la kì í ṣe yí lówó yá ládàájọ ọmọ ẹ̀dẹ́ èèyàn èèyàn wá ní àwọn aláyọ̀ wípé ìfẹ́ tó yẹ ń fẹ́ràn nínú ẹ̀sìn àwọn níbi kọ́ra tójú gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ ìjọsìn ni o àti káfùnwá sí aláàlìláàrí dínú kọ́lù gbogbo tó bá jọ mẹ́ẹ̀sì níwòye ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá ti pẹ́ níyàn tẹ́ni tó bá ti ń tẹ́sì yẹn bá ní náà làníyàn tó mo fẹ́ fi gbẹ́lú mi ga mo fẹ́ fi gbélé kí ó tí mo ti kéwú ga mo fẹ́ fi polongo orílẹ̀-èdè wa mo fẹ́ fi polongo èèyàn kan ọlọ́ọ̀bọ̀ ní ìgbàlẹ́sìn ìwọ̀ èyí tó bá jọ sọ náà subhanahu wa ta'ala lọ́lọ́run gbàlẹ́sìn mukhlisina lahu dina hunafa agbọ́dọ̀ mọ́nyányá kò níbi tí jẹ́ tó lè bá ìbádá ìjẹun wájú ọlọ́run a ń bọ̀ wá bẹ̀ láwọn nǹkan tí ń ba ìsìláàmù ń jẹ́ lára èèyàn àbí láwọn nǹkan tó ṣe wípé kò ba ìsìláàmù jẹ́ àmọ́ ó dín ìsìláàmù kù lára èèyàn bí mùsùlùmí bá gbọ́ àwọn nǹkan iye yóò lè sọ́ra fún èèyàn mọ́lẹ́sì ni nínú gbàgbọ́ rẹ̀ yóò mọ̀ nínú iṣẹ́ ìjọsìn rẹ̀ yóò mọ̀

òòkàn yìí náà ní ti máa ṣàpọ̀ mẹ́ẹ̀sì mi fún òòkàn yìí nìkan ní máa ṣe àpọ̀ ko mi fún tani wọ́n ṣàpọ̀ mẹ́ẹ̀sì tiẹ̀ fún declaration rèé látọ̀dún ṣẹ́ńlá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run pálásẹ̀ rẹ̀ àṣírí ara rẹ̀ tí ń bẹ láàrin èmi àtọlọ́run tú sáyékáyé ó mọ̀ ó ń ṣe ọlọ́ Muhammad láwọn àsìkò táwọn yẹn bá fẹ́ yin ànẹ́bì láyìn bóró wọn a mọ̀ sọ́nà ọ̀rọ̀ wọn wípé àkúmọ̀ àti rí ti ń bẹ láàrin ọlọ́ àtànábì bẹ́ẹ̀ bá mọ̀ kòránà ojú rẹ̀ fún yín o kò sí àsìrí kan ti ń bẹ láàrin ọmọ wa ta'ala àtàná muhammad sallallahu alayhi wa sallam tó tayọ wípé jẹ́lùsì fún mi gbogbo òfin mi pamọ́ mo gbà ànábì náà sì ṣe bẹ́ẹ̀ fọlọ́run àti ti ń bẹ́ẹ̀ náà nìyẹn kúlìláha àbúrú mùkùlùsọ̀láhù dínì irun kíkí tó ń kí tani wọ́n gbé fún àwẹ̀ gbígbà rẹ tani wọ́n gbé fún ìtọrẹ àánú rẹ ìtọ́jú opó ìtọ́jú ọmọ òrukàn ìrànláìní lọ́wọ́ ìtọ́jú mọ̀lẹ́bí ìtọ́jú ìyàwó tọ́jú ọkọ ojú táwọn ọmọ sóhun tẹ́ torí tí àwọn ẹbí sí ká mọ̀ dájúdájú wípé ọ̀rọ̀ tí ń jẹ́ Islam ìsàbọ̀mọ́sẹ́kùn Allah subhanahu wa ta'ala alámọ̀rí tó tóbi púpọ̀ ní ó di ọ̀nà yẹn ká sọ kádà gbogbo kúrò níbi gbogbo tó bá lè bá jẹ́ bóyá nǹkan náà ń jọmọ́rọ̀ ayé ni àbójọmọ́rọ̀ ẹ̀sìn أعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين في الدرك الأسفل من النار ọlọ́run ní àwọn mùnáfìkì lójú alkiyama wọ́n mọ̀ ń bẹ nísàlẹ̀ ọ̀gbun náà òkè náà ń bẹ àárín náà ń bẹ ìsàlẹ̀ rẹ̀ nísàlẹ̀sàlẹ̀ nínú ọ̀gbun náà ni ó mọ̀ ń jẹ́ ibùgbé sí àwọn mùnáfìkì wọ́n lẹ̀ wọ́n fẹ̀mẹ́lẹ́hu mìírànkú wọ́tí wọ́lá náà tó láyé ń bí yìí lèyàn ti lè connection kí yà máa jẹ́ ó bá dára láyé ń bí lo ti rọrùn kí yẹn jẹ́ ọ̀daràn múgbò tó lówó fi ọ̀daràn míì tó ti dana tele won a fi dípò ti tiẹ̀ bóyá ke ń lo ogún ọdún nínú wọ́lẹ̀ ń tẹ́gìdà lọ́hùn náà sírọ̀ ìwà ànábì láíláí ló jáde kìyàmà ó ní rẹ̀ tí ó bọ́ wájú gbàgbà wájú ọlọ́run tí ó kún fẹ́ bail out àwọn mùnáfìkì kò sẹ́ni tí ó gbà wọ́n lẹ̀ wájú ọlọ́run ọlọ́run wá ní illal ladina tabu àfàwọn tí wọ́n bá tún bá nínú àwọn mùnáfìkì wọ̀nyí wà ápùlàhù wọ́n tàtúnṣe tí wọ́n ti bàjẹ́ nínú ẹ̀sìn ara wọn mọ́jẹ̀mù nìyẹn tí èèyàn bá lẹ́yìn òní ṣe tí ò dá mọ́ nínú ẹ̀sìn yóò wá títún bá lọ síwájú ọlọ́run yóò sì ṣe àtúnṣe àwọn nǹkan tó bá ṣe ń ṣàtúnṣe nínú ẹ̀sìn wà ìtàsọmú bèlá tí wọ́n sì di òfin ọlọ́run bá mú wà áfúlàsù dinahum lillah lẹ́yìn náà wọ́n wá ní ìkìlá wọ́n sàpọ̀ mẹ́sìn wọn fọ́nà ọba nígbà náà nírọ̀ ẹni bẹ́ẹ̀ tó jẹni tí ó máa bá láti papọ̀ nígbà náà ni ọlọ́run bá tó tò wọn àwọn mùmìnì mùnáfìsì tí ò bá tún bá ọlọ́run ní tò papọ̀ àwọn mùmìnì wọn ó da dúó ni ó sì níbi tọ́lọ́run bá ti parí ìkàlẹ̀ fún wa yóò mùmìnì ní ajọ́rọ̀ náà àwọn wá rè ń jẹ́ ládá tó tóbi ọlọ́run bọ́ fún wọn nínú yìí ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ṣe mọ́jẹ̀mú wípé àwọn mùnáfìkì tó tó m'a jẹ́ papọ̀ máa mú mi lójú àlùkìyàmà ìtọ́rọ̀ wọn fi rí bẹ́ẹ̀ òun ni fún wọn ní kíláàsì nínú ẹ̀sìn wọn tí wọn bá ti ní kíláàsì nínú ẹ̀sìn wọn tí wọ́n kú lórí ẹ̀gàbàjẹ́bẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n kú lórí kákàmọ́ sọ gbọ́dọ̀ la ilaha illallah láì má dọ́kàn láì má dénú láì má jẹ́ kígbàgbọ́ òròrin lẹ́nu ẹ̀mí wọn wọn ò ní parapọ̀ máa mú mi lójú àlùkìyàmà wọn ẹni bá sọ gbólóhùn la ilaha illallah lẹ́nu lásán tí ò dọ́kàn rẹ̀ tí ò dénú ẹ̀jẹ̀ rẹ̀ tí ò fi wùwà tí ò fi sì gbàgbọ́ sí irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùmíní o lára àwọn mùnàfikú náà ló wà láwọn tó já sí pé fọ́lọ́hún sọ wa sọ inú ìsàlẹ̀ ọ̀gbun rẹ̀ ló mọ̀ olóòjọ́ àkùnrin fọnú ọkàn wa mọ́ kó jẹ́ kí n tún jẹ́ mọ́lá Qur'an kó wọnú ẹ̀jẹ̀ ara wa kó sì ń tún jẹ́ ogun sí wa pátá nítòun tiẹ̀ nìkan ṣoṣo innahu waliyu dhalika wal qadiru alayhi الحمد لله حمدا كثيرا طيبا باركا فيه ملء السماوات وملء الأرض وما بينهما وملء ما شئت من شيء بعد هذا الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد ثم صلاة وسلاما على رسول رب العالمين وبعد فيا عباد الله لقد نهى ربنا سبحانه وتعالى عن الوقوع فيما يفسد إخلاص العبد ومعنى ذلك أن يقول لا إله إلا الله قاصدا بها غرضا من أغراض الدنيا أو طمعا من مطامع الدنيا قال الله تعالى من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين حبطت أعمالهم أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون وقال سبحانه في موضع آخر من كان يريد الآجلة أجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أسعد الناس أو أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله مخلصا أو خالصا من قلبه رواه البخاري وعن عتبان بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله أخرجه الشيخان فعلى ميزان هذه الكلمة تقاس جميع العبادات بانواعها المختلفه لأنها قربات ولا بد من تصفيتها من كل شائبة فاللهم جعلنا من عبادك المخلصين المخلصين هذا هو فون الله وبعد الله فتقى أقتم أقتي البركة مبنبة ni ọpẹ́ tí ó mọ̀ ọkùnrin sánmà kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni ó mọ̀ ọkùnrin ilẹ̀ náà kẹ́kẹ́ gbogbo àlàbò tí ń bẹ láàrin sánmà ọpẹ́ tá à ń dú fọ́lọ́hun kó kún àyè méjèèjì fọ́lọ́hun gbogbo ohun tí ọlọ́run bá subhanahu bá ń fẹ́ nínú àwọn tí ń jẹ́ ẹ̀dá tí ó máa dá láyé tí ó máa dá wọn sí gbogbo àyè náà àti gbogbo eléyìí àfi dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run bá yìí lọ́ba yìí òun ni ti mo jẹ́ o mi ìsọlọ́run mẹ́ sọmọ ọlọ́run fífí ìtòrógún ìwọ ọlọ́run ṣùgbọ́n ẹrúsìn rẹ mú jẹ́ atọrọ ìkẹ́ àtìjẹ̀ fún ṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tí jẹ́ òjíṣẹ́ fún gbogbo tí jẹ́ ọmọ ẹ̀dẹ́yàn látọ́dọ̀ ọlọ́run bá tó dá gbogbo ẹ̀dẹ́yàn náà ẹ̀yà rúsìn ọlọ́run olúwa wa ọba tó láàrẹ ga jùlọ ó ti kọ̀ fún wa ká máa kó sínú àwọn nǹkan tó lè ba ìkláàsì wa jẹ́ òun náà ní kó máa sọ la ilaha illallah àbí kó máa ṣiṣẹ́ ìjọsìn kan nínú Islam léyìn tó yẹ káàdì máa wójú rẹ ọlọ́run ọba káàdì máa wá súnmọ́ ọlọ́run ọba kó wá jásí torí ìtayé ní ṣe ń ṣe é kó jásí pé torí tó lè rí ìfẹ́ kó lè rí orí ayé bó ṣe ń ṣe é a kù sáwọn àyè yìí wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì táà níṣẹ́ máa dákọ fún ìsábà wá mọ́ṣáláṣí wá kírun nínú òun jẹ́mọ́ àwọn mọ́ṣáláṣí àdúgbò òun òun mọ̀ wọ́n tó bẹ́ẹ̀

gbogbo títí ẹ̀ ààrẹ tí ẹniyẹn ni wọ́n fi ilé ìmọ̀ àmẹ́lẹ̀ ń fi hà gbogbo tẹ́ tí wọ́n bá tẹ lókèèkè láyé náà àwọn fún wọn tí ó pè pérépéré àníjàmbá wọn wọ́n hún láàrín òkọ̀só àníjìn kẹta kùnú ẹ̀sán tí wọ́n gbà wọn jù ọlọ́run tí wọ́n ti ráyé ipò ayé wọ́n ti rí owó tí wọ́n fẹ́ kójọ tí wọ́n fi wó tẹ̀sìn wọ́n ti rí ipò tó fẹ́ dé tẹ́bi dorí rẹ̀ jẹ́ lẹ́sẹ̀ ọlọ́run inna lillahi wa inna ilayhi raji'un èèyàn fẹ́ lówó lọ́wọ́ yóò máa gbẹ̀yìn ọmọ ẹ̀dá èèyàn èèyàn fẹ́ dépò yóò ti ẹ̀yìn ọmọ ẹ̀dá èèyàn lófò tó di tó fẹ́ jẹ àbí tó fẹ́ jẹ eléyìí ó burú jẹ́ kábá mùsùlùmí mọ́jì rẹ̀ àjọ gbogbo irú àwọn kan wọ̀nyí tó bá ti pé tíyàn kúlé lórí nìyẹn Allah subhanahu wa ta'ala ni yóò dáyé yẹn àmọ́ ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar ọ̀kẹ́ ìmìyàrú àwọn ẹni bẹ́ẹ̀ kò síbi tí ó padà dé sí lójú alkiyama àfinúná wa habita ma sana'u fiha wọ́n lè kí nígbà tí wọ́n bẹ láyé wọ́n gbàwẹ̀ nígbà tí wọ́n bẹ láyé kódà owó ìgbà tán lówó nǹkan tán dépò gíga nǹkan mọ̀lẹ́bí ń gbádùn wọn ará àdúgbò ń gbádùn wọn ṣùgbọ́n yóò ṣe wá lé mọ̀ lójú àlìkìyàmà pẹ̀lú ìyà láti bá wọn èyí mọ̀ wá rántí pé lágbájá yìí ó jọ fún mi zaka rẹ̀ zaka ilé mínà fi dolórí ilé láyé bẹ́ẹ̀ ni owó ẹ̀jẹ̀ ni ọ̀nà tó fi gbà ní dúkìá òun kò sí sàlàyé ẹ̀sìn mọ́ yóò bá sókè ọ̀rọ̀ ni wà lẹ́gbẹ̀ẹ́ bí ó ti máa fẹ́ aburú sọ nìyẹn sálábúrú òfin ní ma burú rẹ̀ láburú má ẹ̀là mọ́lẹ̀ ó ń wórogún pẹ̀lú ọlọ́run bó ti ń wówó yìí ipò tó ń wá yìí ó fi débi mímà ó fi débi mímà àwọn èèyàn ń fi ẹbọ wá máa wájú ọlọ́run àfikọ́ lóhun tó ní kálukú ṣe bẹ́ẹ̀lò míì tí ò bá yáyọ ọkàn tó jó lóṣòwò tó jó lówó tí ń wówó lọ́nà tí ń wọ́nà tí ó dẹ láti gbígbépò bẹ́ẹ̀ náà lọ̀gọ̀rọ̀ ẹlòmí náà tí pò ń wá máa kéwú náà èsù ní ó fi ń wá máa kéwú láwọn ẹlòmí wọ́n dára pọ̀ ń ní ó fi ní wọ́n nínú mà kámọ́ wọn àbágbàgbéra ní yóò sí ìlú márùn kí ní bẹ́ẹ̀ sọ yìí ha wà bá ọ̀pẹ̀lú ma káànù yà àmàlò gbogbo tí gbogbo gbélé ayé ṣe yóò di tí ó bàjẹ́ wájú ọlọ́run láyé mi ọlọ́run ni ma ń káànù yóò nílùú àjílà ẹni bá ń wá oore tí ò ní pẹ́ tán gbogbo orí ayé yìí kò ní pẹ́ tán bó ti wù kí Allah subhanahu wa ta'ala ọgbọ̀n ọlẹ́mí lórí orí fala budda min yawmin tasiru ila al-qabr bó lẹ́gbẹ̀rún ọdún kan láyé àbó lẹ́gbẹ̀rún ọdún méjì káàkiri ẹ̀bùn ọpọ̀ lẹ́gbẹ̀rún ọdún àìmẹ́rẹ́ tó ní wọnú sàárẹ̀ sùnmọ́ni tálẹ́ tó wá tíwájú rẹ̀ tí ò kú láyé tálẹ́ tí jumáyé kò sí ìyẹn ló fi ní sáré àsájù sáré mọ́ níwọ̀n ilé yìí ti pọ̀ ju àwọn ọ̀dọ́ ilé yìí ti pọ̀ ju at what age ẹ bá tí ó gbọ́jọ́ orí rẹ̀ ọmọ 22 years 25 years ó fẹ́ mọ́ kọ́lé mílíọ̀n ṣé ọlọ́run gbé láyé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run gbé kalẹ̀ bẹ́ẹ̀ àwọn bàbá rẹ̀ àwọn ìyá rẹ̀ tí wọ́n pọ́mọ 70 years tí wọ́n ò tí kú olè mìíràntì àwọn náà mọ́gbọ́n dà ẹ̀rù ń bà wọn ni ó mọ èsù tó wọn ìbílẹ̀ Yorùbá láwà gba àwọn ìyá wọn bàbá wá yẹn sáà mọ́ bá ti lè tójú ojú ilé tó wọn ni àmọ́ wọ́n sọ́ra kì àtibọ̀tán tẹ wára ọmọ yóò ayé ètò ní aláwọ̀ ọ̀dọ́ kí ní já ti bọ̀tán àtàbẹ̀ lówó iná ẹni bí ìyá gan ò bá sọ́ra gan wọ́n lò bí ọba gan bá ti dàfíra wọ́n ti pakádàra bàbádà bàbá ti dára alẹ̀ látàrà fẹ́ lówó lọ́wọ́ àmàlà ń kọ́ mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tẹ́ sóògùn owó tán nígbẹ́ fipá báyàn lò tẹ́ ìjàmbá rẹ̀ tán a máa èèyàn mọ́kà ọlọ́wọ́ gbaṣẹ́ ilé tàwọn bó fi rẹ̀ kọ́ mọ́ṣáláṣí dẹ́gbẹ̀rún yẹn kírun bẹ́ẹ̀ wọ́n gba ládàá wọn péré péré péré tí ẹni ìyá ló jọ lálùkè yàmà wọ́n ló sẹ̀sìn rẹ̀ gbogbo ọ̀nà tó bá fi pọ́rọ̀ jọ kóró gbogbo fámìlì yìí mọ́kà gbogbo àfa mi lóná mọ́kà sámátì tó jáde tí wọ́n in fact àwọn ó gbádùn láyé látara ó tó bá lójà lùkè yàmà tí ẹ bọ́ níwájú ọlọ́run wọ́n ló sì ó sẹ́ rẹ̀ kásápẹ̀lẹ́ mẹ̀ǹkánilù nílùú àjílà ẹni bá ń wó retí ò ní fẹ́ tán àlà àjílà

ọlọ́run fi pé ogbó ìgbádùn ilé ayé ní àlàájìlá nǹkan kanjú warawarawarawarawara yóò bá di bí bí ìgbà pé yẹn kan ò sẹ̀mí lùlù wọn rí láyé ọlọ́run ni tó bá ti ń pé irú yẹn náà ló ń wá tẹ́sì rí fẹ́ bọ́ sí ìsìlámù fi bàjẹ́ mọ́ ọlọ́wọ́ àjẹ́nà láwù fi ha máa nẹ́ṣẹ́ olímọ̀ lórí Allahu Akbar ọlọ́run ni ó kanjú fún ó kanjú lówó ó àwọn òní láti bọ̀ sẹ́rin ọmọ ọdún mélòó ni iléeṣẹ́ rẹ̀ rẹ̀ iléeṣẹ́ rẹ̀ rẹ̀ iléeṣẹ́ yóò kàn sí wàràwàràwàrà ó di kí wọ́n ni ah, àwọn ọ̀dọ́ ìṣe wọ́n ń kú ìwà báyẹnú jẹ́ òbẹ́ẹ̀ ni wọ́n kánjú wa ọlọ́run sì kánjú fún wọn ọlọ́tọ́ wa lè mọ́nù rí ìdù ẹni táwọn ọlọ́run bá fẹ́ náà láàkùn gbogbo ẹni tí wa náà káà ń fún mélòó mélòó tó ti wá tó gbábẹ̀ wọ́ wèrè àbí dégbà wọn tí wọ́n wà náà ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń wáyé ráyé ẹ tó bá tún wá wo àwọn ọlọ́run láti wá kú ṣùgbọ́n ọ̀bá wọ́n fún ọ tó tún wá kú lórí ẹbọ yẹn èyàn ní láti bọ̀ tán wájú ọlọ́run lójú alkiyama mọ́lọ̀ ti sọ nìyẹn fún mọ̀já ẹ̀nà láhùn jahannama yaslaha madmuma madhura lójú alkiyama admission sínú náà jahannam torí kó ti process yẹ lóde ayé ó ṣe jáàmù fún ó sì ní scores tó pé ṣàwọn ọlọ́run wà fún ní kọ́ọ̀sì ìyà gidi nínú jahannam madhura ẹni yẹpẹrẹ ní orí bẹ́ kò ní sàpọ́nlé fún nínú jahannam torí pé ó wá owó yẹn ó wá kó ayé owó orí ayé ó kanjú wà ní nídàkejì ọlọ́run wá ní waman arada al-akhirah àlẹ́ni bá ṣe ń fún gbogbo tí ń ṣe láyé alkiyama ni kálkíá mọ́ bàjẹ́ náà ni ìtọ́lọ̀un yọ̀ǹda fún owó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni nínú mọ̀ pẹ̀lẹ́ kò sáré gidigidi

torípọ́nà mi tún nìyẹn a ní àfà ilé yìí sẹ́bọ àdúwà kùránù ni àdúwà kùránù wọn mọ́ jẹ́ ẹmọ erúgbó náà àdúwà kùránù wọn làá máa ọ́sà lórí igi ní wọ́n wọ ọmọlúwàbí tó sẹ́ wípé oyè ewé tó bá ti dáyẹ̀ lórí igi náà lókè yìí àti sọbi tá náà bì ti sọ torípọ́nà mi nìyẹn tẹ́tù tún ọ̀nà pé kéwú náà ní faramọ́ náà ní lẹ́gbìmọ̀ kétọ́ lómi títí mọ́ sọ pé àfà kò ṣe ṣíríkù náà yàtí náà mókè yàtí lókè kí ló tó yọ sí inú bí yàtí kú tẹ́kẹ̀tara kùránù ni ibo ló fi pamọ́ sí wàlù kùránù lè hàkí mímú yẹ kí ni tó ṣe tó yẹ ojú rẹ̀ gbàgàdà ṣé mímú yẹ tó fún nídìí tó fún nídìí ẹlòmí tó tún fi káyìn rẹ̀ lọ́tọ̀ ni nǹkan mi wọn kó bẹ́ẹ̀ o nǹkan tí gbogbo àwọn ológun láyẹn wọ́n rìn lẹ́yìn àwọn ẹlòmíì subhanallah lábẹ́ kéwú lábẹ́ kéwú ah ewu lélẹ́ yóò kéèsé kéwú o ewu ńláńlá ni pẹ̀lú bá nírú ẹ̀ nínú ma wọ́n lè máa bẹ̀rù rẹ o kọ́ sì máa yẹ sí ẹkí àwọn ẹni ọlọ́run wọ́n yà yín gbẹ̀ yóò sì yà yín gbẹ̀ lóòótọ́ tọrọ lóògùn dáàfin yà yín gbẹ̀ àwọn ẹni ọlọ́njọ́ kìíní àná wọ́n ṣàdúrà dáadáa àwọn tèmi ká dẹ́rù wípé ó ní títí wá ṣe tiẹ̀ ó bàjẹ́ àbákárà rẹ̀ jẹ́ òun bá máa bẹ̀rù rárá o sùlùmí èso irú rẹ o kódà bí èèyàn bá rìnrìn kan tó bá fi kàn sí ìyá túnbá kájùmọ̀ kan tó dé gbogbo àwọn kan wọ̀nyí ń bá la ilaha illallah jẹ́ ni àná Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fi hàn wípé gbogbo ẹni tó bá ṣe wípé ó wà kìyàmà rẹ̀ ó sì sáré lórí alìkìyàmà ẹni tí ó wà alìkìyàmà yóò sáré jama mùsùlùmí èyàn ò lè jókòó tẹ́tẹ́rẹ láti wọ́ lọ́wọ́n ọba tó fi mọ̀ lọ́wọ́n ìwà àlìjẹ́nà yóò sáré ní o competition ni a tó bá ra àwọn ń sin lọ́n tó lọ́n fi rọ̀ lọ́rùn ó tún mọ́ monday àwọjọ́ khamis ọjọ́ ìlàmísì ẹ̀ wọ́n tún ní èèyàn lè sinú fílà báyìí wọn lánàbí ní àṣẹ wọ́n tún ní àlètọ́rẹ̀ àánú gbogbo báwọn kan bá ti ń sáré pé lábẹ́ àti ra bẹ́ẹ̀ èmi náà fẹ́ ra sienna lábẹ́ àti ra àwọn ọkọ̀ ọkọ̀ yìí lẹ́mú àwọn ọkọ̀ yẹn mi ò mọ̀ wọn lábẹ́ àti ra kinní kan èmi náà fẹ́ ra kinní kan ẹ́ eré tí wọ́n mọ̀ sáà ní wípé wọ́n ní àfáà kan bẹ́ẹ̀ bíi ìmọ̀ tí ó kàn bẹ lọ́dọ̀ rẹ̀ bíyàn bá gbọ́ yé yóò fi sin lọ́hùn mo lọ sọ́dọ̀ ẹnà gbọ́wà sí rẹ̀ wọ́n láfà báyìí ẹni tí ó wọná yóò láàgùn ẹni tó sì wà lìjẹ́ náà náà kò lè mọ́ láàgùn o àjọ gbìyànjú náà ni àmọ́ lórí ọ̀nà wo tó ní kẹ́lù bá gbìyànjú sí dómọ̀ jẹ́ àtìbọ̀tán rẹ̀ wájú ọlọ́run ọlọ́run lẹ́ni rẹ̀ bá rí bẹ́ẹ̀ wa huwa mu'min tó sì jẹ́ mu'min ní òdodo fa ulaika kana sa'ihum mashkura irú àwọn ẹni bẹ́ẹ̀ iṣẹ́ tí wọ́n bá ṣe láyé àwọn ọlọ́run dúpẹ́ rẹ̀ fún wa àwọn ọlọ́run lójú àmìkìyàmà á dúpẹ́ iṣẹ́ wọn fún gbẹ̀ yìí ẹkú oríire lẹ́nìí ayé yìí rẹ̀ lónígbàtẹ̀ bẹ̀ẹ́lẹ̀ ayé bó ti dàrú tó àwọn tó Abu Hurairah radiyallahu anhu olóṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé ẹni tí ó sorí ire pẹ̀lú ìsìnkẹ̀mí ànábì jùlọ jẹ́ alkiyama lẹ́n tó já sí wípé ó sọ la ilaha illallah khalisan min qalbi kò sọ torí lágbẹ́já kò sọ torí tàmẹ̀dò ó fi ní ìpapọ̀ mẹ́sìn láti inú ọkàn rẹ̀ wá ni bẹ́ẹ̀ náà ti bá nà mẹ́rin bí Muslim àti Bukhari ti gbà wọ́n ló ṣe náà alẹ́ sọ́lá àti sọ́lá sọ wípé inna allaha qad harrama ala an-nari man qala la ilaha illa allah dáúdájú allah subhanahu wa ta'ala ó ti ṣe iná léèwọ̀ fún gbogbo ẹni tó bá sọ la ilaha illa allah yabtaghi bi dhalika wajha allah gbogbo tí ń ṣe ìfin ojú rẹ̀ ọlọ́ ni o ìṣẹ́náfílà rẹ̀ ni ìgbàwẹ́ rẹ̀ ni kò tẹ́ ní ṣe pé káyé ó mọ̀ pé mò ń tẹ̀sìn wo èyí síra wa ọ̀rọ̀ kíláàsì lágbára wọ́n tó já sí pé tó bá fẹ́ dákìrún nulẹ̀ ò ní yóò sá máa ń gbígbà pé yẹn ráhùn ni tó bá ti wá dé mọ́ṣáláṣí torí pé lọ́n ti gùn lẹ́nu kó há Kùránì mọ́ṣáláṣí wà ní gbádùn mà yóò wá ká kọ́tí yóò wá ká bí ẹran léyá tí wọ́n pa tí wọ́n tẹ̀ sùn yóò wá ká burúkú lórí irun yóò máa dihùn ní ọba wá kí ní sáwọn yóò máa wò pé ọmọ yìí ó ọmọ yìí ní ìkéwù ó ló fi ń ṣe é tó dúró kọ́kọ́ wá Kùránì gbogbo òlú yín láyéláyé wọ́n ti ń ha ṣáájú rẹ̀ kí wá ní fáàrí àti tó sàpèjúwe bẹ́ẹ̀ náà lówó bọ́lọ̀ bá yọ̀ndáwó fọ́nù mọ̀lẹ́bí ń kọ́ lówó adì kí ni tí wọ́n lórí òní ní mẹ́ni àbọ́lọ̀ fi ẹ́sìpò kan nípò tó tẹ̀ já sí wípé kọ́lọ̀mù sàánú èèyàn ni lórí máa fi ṣe fáàrí èyí bí bó ṣe fáàrí èyí fowó ṣe fáàrí kódà tó lábìyàn ṣe bá lé lé inú fámílì yìí tó ṣe pé ikú nígbà èyí ṣe fáàrí rẹ̀ torí bó tó bá ṣe fáàrí rẹ̀ àwọn tí ń jẹ́ mọ̀lẹ́bí tó ojú olórí fún wọ́n lè yọ ọjọ́ tí wọ́n yìí fi wọ́n lè yọ torí pé democracy ti gbé gbogbo rẹ̀ wá ní ìsìn ẹ lè yọ bá lò <laughs> wọ́n ti yọ wọ́n lójú ayé wa látàrí wọn sánmọ́ òjà ilẹ̀ náà sì rí bẹ́ẹ̀ náà ní balẹ̀ elédè yẹn jẹ́ èmi náà mọ̀lẹ́bí wá ní ọlọ́run o gbogbo bá fi sípò kó torí pé àpàrà tí wájú ọlọ́run a ti jábọ̀ abẹ́lọ́ wa ta'ala kó jẹ́ kí ọkàn wa má kangakanga sí tọ́lọ́run kí gbogbo sẹ́ẹ̀sẹ̀ wa tá ń ṣe kó jọ ti jí ẹ̀ kó jẹ́ kí gbogbo sẹ́ẹ̀sẹ̀ tá bá ń ṣe kó mọ́kùn bí ẹbọ kó ṣe wá ní ẹrúsìn rẹ̀ tó mọ̀ sàfọ̀mọ́sẹ́ fọ́lọ́run kó ṣe wá ní mọ́ ọkàn wa ìlú wa ọlọ́run dákun subhanahu wa ta'ala mọ́jọ gbóná mọ́ wa orílẹ̀-èdè wa mọ́sẹ̀tù wà lára ń bẹ̀ ó ń lókè ó ń lọlẹ̀ níwájú lẹ́yìn àmọ́bí tó balẹ̀ sí ọlọ́dàkùn mọ́sẹ̀lá wa ń bẹ̀ gbogbo àwọn olórí wa àwọn aláṣẹ wa ọlọ́dàkùn mọ́sẹ̀ kún wọn lọ́wọ́ bá a tọ́ wọn sọ́nà àwọn ata ajára àdú lẹ́yìn wọn mọ́sẹ̀ ìjọkọ̀rọ̀ wọ́n rọrùn fún wa jù báyìí lọ wala ilaha illallah qumu ila salatikum yarhamukumullah